الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن النفخ في الشراب أبو سعيد الخدري يوالى قبارة لكم ينور فن يقبع وقاوة àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní òjíṣẹ́ ọlọ́run àlékún kí á ti gbé ọmọ bá nábì ọ. ọ̀sọ̀bà náà àní nàfẹ́ fi sharab. ànábì kọ̀ kéèyàn máa mú mi àbí kọ́ máa mú nǹkan míì náà kọ́ máa wá mí sínú nǹkan mú ni kọ́ máa atẹ́gùn àti mú àtẹnu kọ́ máa ṣe àtibẹ̀ jáde sí inú téèyàn mọ̀. Faqala lahu rajulun níjọ́ta nàbí yí báyìí sallallahu alayhi wa sallam. Arákùnrin kan nú àwọn sọ̀hábẹ́ wa wípé alqabata araha fil ina. Àtúnwà nàbí tí ń torí ẹ̀ fẹ́ atẹ́gùn tí ń fi ń dátẹ́gùn ọgbọ́ síbi tí ń mú ni pé mo rí nǹkan kan bí ìdọ̀tí bí èrí mo fẹ́ fi atẹ́gùn ẹnu mi ń gbé kó bẹ́ẹ̀. fàkọ́ọ̀là ànábì bá dáa lóhùn pé sallallahu alaihi wasallam àríkà àríkà èyí ti tó ń fi atẹ́gùn gbé mo fẹ́ fi atẹ́gùn mú ìdọ̀tí kò nu tó mu yọ ohun tó mu nìkan yọ kí ọ̀dà ìdọ̀tí rẹ̀ kó bẹ́ẹ̀ ọ̀dà omi ìnìnà dà ibi omi tí dọ̀tí wà ń bẹ̀ dànù. Fàkọ́lá ẹni la àrùwà mi náfàṣẹ wá àṣìlẹ̀. Arákùnrin yìí tún ní ẹ̀kíùsì mi ò ní ẹ̀rí bẹ́ẹ̀ mi bá mú mi bẹ́ẹ̀ omi kún èyí omi o èyí tó mi o àti kí n dà á kọ́pọ̀. Fàkọ́lá ànábì tún dá lóhùn pé yìí ní èsì wàhálà fà ábẹ́nẹ́lì kọ́ bẹ̀ ha àǹtíìkà. bá ti mu díẹ̀ ọ̀gbẹ́ abọ́ àbí kọ́ọ̀pù tó fi ń mumi gbé kúrò lẹ́nu rẹ̀ omi síta ọba sì tún fẹ́ mú ọtún gbé lọ ẹnu ní ẹ̀ẹ̀kejì kọ́dà bọ́ fẹ́ mu ní ẹ̀ẹ̀mẹ́ta àmọ́ èyí tí ọ̀dà ni kéèyàn máa mumi kó ṣe pé ńbẹ̀ náà ìbẹ̀ náà ni wọ́n máa mí sí kọ́dà mo ní lóde òní ìmọ̀ àgbàlódé lọ́dọ̀ àwọn dókítà wọ́n ti ń fi rinlẹ̀ pé nga nta anabi juwe yìí sọlọlọ sọlọ àlàáfíà tó pọ̀ ní bẹbẹ o kódà kéèyàn máa mí máa fàtẹgùn àtẹnu àti mú síbi téèyàn mú lómi àbí nǹkan mi ara nǹkanì téèyàn ó ṣe ní ń bá má ṣe ń ṣe ń tẹ̀lé sunna anabiwa muhammad sọlọlọ o aleyhi wa sọlọ fúnà ọmọ sáà kàwá kúnlọ ní sunna o. عن أبي قتادة رضي الله عنه أبو قتادة ناقب حديث و أمباس عليكم ينوركم أن النبي صلى الله عليه وسلم نهى أن يتنفس في الإناء أبو قتادة ناقب ناقب النبي محمد صلى الله عليه وسلم تقف واتبه kámá máa mí sínú abọ́ kọ́ọ̀pù àti gbá tá a bá fi mú mi o akhrajahu Muslim al-Imam Muslim ló gba hadith eléyìí wá tó eléyìí tá a gbọ́ iná ọlọ́mọta àjọ wúlò fún wa ìwúlò ayé ń bẹ ń bẹ ìwúlò tàlìkìyàmà náà kó ń bẹ o ara ara ń tí Islam da sí nke ọ̀pọ̀lọpọ̀ oore lèèyàn máa kó tí wọ́n kó jọ tí ò ní mọ̀ ọgbọ́n nísìnyí pé má máa mí àlàáfíà ń bẹ ń bí kọ́ mọ́ sí bẹ́ẹ̀ àǹfààní ọwọ́ ànyà ah, wọ́n ní bá nẹ́bí yìí máa ṣe gan a à ah, bẹ́ẹ̀ náà lèmi náà máa ṣe o èmi mi sínú omi o èyí wọn tó di ládàá fún ọlọ́dọ̀ ọlọ́run ọ̀n gbádùn omi ọ̀n lálàáfíà kò gbà ládàá rẹ́kọ́ọ̀dù rẹ̀ ń sún náà o lẹ́ẹ̀kan sí ọlọ́mọyé ní àtẹ̀yìn kò nù súnà o kò jùlọ àná ìtẹ̀lé lánàá nábì òòrè ayé àti tọ̀hún ní bẹ́ẹ̀ o ọlọ́mọ máfìkà kan wọ́n wá ń bẹ̀ o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم